العالمين خالق كل شيء وهو على كل شيء وكيل أحمده وأعظمه وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هكذا امر الله سبحانه وتعالى الاولين والاخرين وامرهم ان يجعلوا هذا وقايه بينهم وبين ايقاظه قال الله تعالى يا ايها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام فيما مضى تكلمنا عن حقيقة الظلم وعن أنواعه وأقسام الظلم وما زلنا في بيان المستعمل معهم الظلم وهم خمسة أقسام بينا القسم الأول والقسم الثاني وما زلنا في بيان القسم الثالث وهو أسلاف الإنسان الذين سبقوه إلى الخير فهذا بترك وصاياهم وعدم الدعاء لهم يكون الإنسان قد يستعمل معهم الظلم ورئيس أسلافنا بل أمير أسلافنا بل إمام أسلافنا هو رسول الله صلى الله عليه وسلم أيها المؤمنون للرسول صلى الله عليه وسلم وصايا متعددة وصايا عديدة أوصانا بها قبل أن فارق الحياة من الذي يأتمر بهن ومن الذي ينتهي أما نهى أن رسول الله صلى الله عليه وسلم في وصايا ومن الذي يأتمر بأوامر رسول الله صلى الله عليه وسلم في وصايا وهذا الذي ساقنا إلى حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها الصديقة بنت الصديق فيما أخرجه البخاري ومسلم في صحيحيهما وكذلك حديث ابن عباس عن أم المؤمنين ميمونة بنت الحارث رضي الله تعالى عنها وأرضاها ما زلنا في بيان هذين الحديثين حيث وعد وعد رسول الله صلى الله عليه وسلم جبريل بأن يأتيه في وقت معين وجاء الوقت والرسول لم يجد جبريل وكان قد جلس انتظارا لقدومه ولم يلق رسول الله صلى الله عليه وسلم بل الرسول تيقن أن الله سبحانه وتعالى لا يخلف وعده ولا رسله وأنه علم أنه حدث أمر عظيم ولكنه ما زال عندما تدك تك تكدر عليه هذا الأمر فكر رسول الله صلى الله عليه وسلم في السبب فإذا وقع في نفسه جرو كلب تات سريره تات سرير وفي رواية تات سرير أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها وفي رواية تات فسطاط البيت أمر صلى الله عليه وسلم بجرو كلب فأخرج فلما أخرج بعد ذلك وبعيد من هذا الوقت جاءه جبريل وألقاه وصلى صلى الله عليه وسلم سبب تأخره عن وقته الموعود فأخبر رسول الله صلى الله عليه وسلم بقوله إنا لا ندخل بيتا فيه كلب ولا صورة وفي رواية إنا لا ندخل بيتا فيه كلب ولا تصوير وهذا من ألفاظ من بخاري رحمه الله وإياه ọ̀pá ní fọ́nà bàbá tó síwá ní mùsùlùmí àtọ̀rọ̀ àlékún ìkẹ́ láti gẹ̀rẹ̀ fán nábi sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀ wọn bá náà ti bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa Allah bá ní sàlékún kí ànábì wa bá ní sàlékún láre àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba àríkíyàmà ẹ̀yọ́ ẹ̀sìn mo ń fi àsìkò yìí rán mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbọ́n sí rán ẹ̀yìn náà létí rẹ̀ bẹ́ẹ̀ mọ̀rán èmi náà lè ti rẹ̀ wípé anittaqullah ẹjẹ́ akọ̀ọ́nù Allah subhanahu wa ta'ala eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó sọ fún ẹ̀tọ́ lọ ṣáájú wa onáni tó fi gàgá láàrin àwa àti ìyá rẹ̀ à ń bẹ̀ níjọka oṣù rẹ̀ ìbẹ̀rù ti tòótọ́ tí ó gbé wa jìnnà síyà ọlọ́run ọ̀bàdàjọ́ gbàlìkíámà ọlọ́run jọjá rí mọ́sá sí ní ìrọ̀rùn fẹ́mi àtẹ́yí mẹ́jẹ ọjọ́ wípé gbangba báyìí ni da kọ̀rọ̀ wà burú nínú tí wọ́n mọ̀ yóò lẹ́dà ní kọ́rọ̀ ọlọ́run dákun mẹ́jẹ àwọn mẹ́ o wọ́lájà kò sọ rẹ̀ jẹ́mọ́ à ń tẹ̀ nínú àlàyé tà ń a kú ò níbi wàsọ́yà Lukman Hakim Lukman ní bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ kọ́lọ̀ jọjá rí kọ́ba nìkẹ́ Lukman náà lára àwọn nǹkan tí ń sọ yìí ọ́n sọ fọ́mọ̀ rẹ̀ wípé iná ìntakùnmìkọ́lá habba min khordalin fatakun fi sọ́kọ̀rọ̀tin àwòfí samawati àwòfin ardi ya ti bí allah irú ọmọ mímọ́ sí ń di ààbò sí ó a ní òbí mélòó ní ń pe ọmọ ẹ̀ kalẹ̀ lónìí báyìí pé kọ́ mọ́ sí ń di ààbò sí òbí ń sọ fọ́ra sùkú wípé ó súwa o àwọn ọmọ pọ́mọ́ ó tún máa fẹ́ẹ̀lì irú sùkú eléyìí o ní pírífẹ́ẹ̀tì ẹ bá àti sẹ́wọ́n kọ́ mọ́ fẹ́ẹ̀lì mọ́ òbí kan wá ń ti tiẹ̀ kalẹ̀ iná ìntẹ́kùmìsíkọ́lá haba tó o bá fi èrú tó o fi bọ́lọ̀ ọba rẹ lò ó bọ̀ àwọn èèyàn sí ni ìtọ́lọ́ ní ọfẹ́sẹ̀ ló ń ṣe ni ṣùgbọ́n gbà ọ o fẹ́ ṣe lọ ní òwò tó wá sẹ́yìn ọmọ bí ọmọ

mélòó ló pín sí mẹ́ta ni àṣàlàyé ẹ̀ bákan náà àwọn alábòsí mélòó ni a pín sí mẹ́ta alábòsí àṣàlàyé wọn tọ́yì àwọn wo là máa níwọ̀n ọ̀tọ̀ sí ká máa fàbòsí bá lò ẹnẹ́gbẹ́ ọ̀tọ̀ sí ká fàbòsí bá lò ṣùgbọ́n àwọn èèyàn táwọn èèyàn tó wá máa fàbòsí bá lò wọ́n jẹ márùn àbí àwọn àwọn àwọn ìpín tí àwọn èèyàn máa ń fi àbòsí bá lò wọ́n jẹ márùn kì sáwọn èèyàn alákọ̀ọ́kọ́ àṣàlàyé rẹ̀ òun náà ni Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì asàlàyé rẹ̀ o náà ni ọpọlọ ọmọ nàbí adama yọ́ ma fi fẹ́ ẹnu yọ́ ma fi bu ọpọlọ ara rẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹta òǹladé òun làwọn tó ti wá sáájú wa tí wọ́n ní dáadáa tí a sọ́ọ́lẹ̀ fún àtọ́ ẹ̀ká máa tẹ̀lé àwọn níta bá ní kábàmú pé màmá wa fine bàbá wa fine àwọn àfáà wa ọ̀dà ta ni olórí gbogbo ọ̀tọ́ ti lọ sáájú wa tó jẹ́ olórí nídìí dáadáa tó sì jẹ́ sálàfù wa ó náà ni annabi sallallahu alaihi wasallam annabi ní àwọn àsọtẹ́lẹ̀ kan tó sọ fún wa sáà tẹ̀lé sáà bá lò ó sì ká bá lò mẹ́ orí eléyìí òǹlàwà ti ń jẹ́ a máa mọ̀ wípé in tó wọ́nú ilé ayé ẹni kọ̀ọ̀kan wa ibi tó ti sọ pé òun ní tẹ̀lé annabi sallallahu alaihi wasallam ibi tó tọ́tọ́ mẹ́ ibi àti juwọ́jú sẹ́lẹ̀ fàánàbí sallallahu alaihi wasallam òun ni awambo ní ìjẹjọ́ àdébì hadith yawa aisha hadith yawa maimuna kásáré sọ hadith ní yóò bá padà anábì sallallahu alaihi wasallam jibrilu sáde fún pé anábì òní àyìn ma wá bọ́ lásìkò báyìí anábì sáàmù retí rẹ̀ ó sì ọlọ́run jókòó kò jẹ́ nǹkan ó kípù ń bí sí lásìkò ju kọ́ mọ̀rẹ̀ ti Jibril lọ àsìkò ìtó ànábí orí Jibril ó ń ṣe ọlọ́run wá ń dáhùn pé hmm, ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ ẹ̀tì máa ránṣẹ́ wọ́n èyí àdéhùn nǹkan kan ló lànàbí ìtajú kan lórí jíríwù kelvin ọmọ já kékeré kan nínú ẹgbàwá kan ní abẹ́ bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì tani nígbẹ̀gbà mi bẹ́ẹ̀dì yàwó Aisha nígbẹ̀gbà tí ìyàwó Maimuna tata fustati bait wọ́n rí níbi igi bẹ́ẹ̀dì tí a ga sínú ilé ah oníṣẹ́sọ̀ pé ń bò lájá ilé ìdébì ó ní àwọn náà mọ́ wọ́n àmọ́ ìgbà tó débẹ̀ fa amọ̀rọ̀bí ó sì ọlọ́nà ya ẹmú ajá ẹgbẹ́ júta wọ́n gbádá júta tán ó sì ọlọ́run wá mú omi ń fi wọ́n àyè ibi tí ajá yìí tó jókòó sí tẹ́lẹ̀ tọ́yìn kọ̀pọ̀ rẹ̀ jùbìlì bá dé wọ́n ní wọ́n sọ wípé jùbìlì ní ìyàdé ohun ọlọ́run bá tọrọ sẹ́lẹ̀ ìsọ̀rọ̀ tọ́ sọ òní ajá tí ń bẹnu lé yín nítorí pé àwọn màláíkà àyí wọlé kan tájábá ti wà ń bẹ tàbí àwòrán ìtawà ń bọ̀ nù ní ìjẹjọ́ asàlàyé ìdí díẹ̀ ṣùgbọ́n jùbílù sọ́kùsọ́sọ́ ìpé ìnà lánàdùkùlù bẹ́ìtàn àwọn èèwọlé kan kí ni bẹ́ìtù lọ́dọ̀ lábáwá o náà ni mustaqarrul insan ibi èèyàn lè fi ara sí si kódà sàwáàn kánà bìnà án yálà wọ́n kọ táàrí pé ilé ní ẹkọ́ kalẹ̀ fine àbíwò tí ẹ̀kọ́ tí a ń ṣe bí àti bàbà ṣọ́ọ̀pù tí mo ti ń tajà ní o tọ́ ọba sọ̀rọ̀ tọ́ ọba bọ̀ lásìkò sásìkò kejì ọmọ ń se mí síbẹ̀ tí èèyàn bẹ́yìn lájá ń bẹ̀ àlùbáríkà ò ní wọ́n tí èèyàn bá ń se ń mà kìí ṣe ìpè ẹ ó ní ẹ wà láwọn afáwa náà ti ẹ pọ̀ gan ní olè sọjá mi nù yìí sì máa sẹ̀nú ọkọ̀ gbogbo àbá bá ti ń wọnú ọkọ̀ èèyàn ní irú orí ọlọ́run tọ́yì àwàmbọ̀ anábì sallallahu alaihi wasallam ó jí ó yé wa wípé èsù ń àwọn ajá kí ni ẹ̀rí wa جاء في السنن أبي داود من حديث أبي ثعلبة الخشني رضي الله تعالى عنه أرضاه أبو ثعلبة النبي صلى الله عليه وسلم كان لك عندك أنسى الله واني الجن ثلاثة أصناف الجن بيسي بطو ìran wo ojú mẹ́ta lọ àwọn àlìjẹ̀nù bí wọ́n ṣe sinfun ìran kan bẹ́nu ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí lahu ajnihatun yaqiruna fil hawa ìran oníyẹ̀ láwọn àwọn níyẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nù wọ́n wá mẹ́ ń fònú afẹ́fẹ́ bẹ́ẹ̀ sì ni méjìlá àlìjẹ̀nù ṣayatínù lè jinni wal ins alálìjẹ̀nù èèyàn a ní ti àwọn àlìjẹ̀nù náà lóbi lóríjínà gbogbo ẹni tó jẹ́ pé aburú tó lọ rẹ̀ gbà lọ́dún èṣù ìrà àtàwọn àjẹ̀nú àkọ́kọ́ ìlú ti lọ rẹ̀ gbà ó láti ẹni a máa fò kíríkan ìyájẹ́ kíríkan dẹ̀yẹ pọ̀lásọ̀ nítorí ń gbé pé àwọn ọ̀rẹ́ tí àwọn àgbàlagbà ní ẹni abásùtì ilẹ̀ àjàrùpálù ẹ ń bá lọ gbọ̀gbà lọ́dún àwọn eléyìí wọ́n jọ máa fò lọ bí ọwọ́ àlejẹ́ pé kọ́kọ́rọ́ tí ó fi ń stáàtì fífò wọn òní wọ́n kásẹ̀ sára gànà àníyàmà ó jẹ́ kọ́kọ́rọ́ tí ni wọ́n kí orí orí bomidun àníyàmà wọ́n sínfún ìrẹ́kẹjì hayyatun wakilabun mitlu hayyatun wakilab anábì ni wọ́n ọ̀tà sí ejò inú pẹ́pẹ́nù rẹ̀ ejò náà jẹ̀nu ìran bí ejò ń serí làwọn rí wakilab àti ìran ajá méjì wà alájá ajá tó jẹ́ wípé àlìjẹ̀nà òní orí bí ajá wọn wà ajá agidi náà ń bẹ ajá agidi tálìjẹ̀nà kó sílà náà ó tó wà èyí tí wọ́n ń pè ní ìrẹ́kejì ìran tó yẹ pé ṣẹ́kìlù wọn rírí wọn ṣẹ́ẹ̀pù wọn bí ejò ni ajálà kan tọ́yì àwọn ọ̀rìn yìí pípọ̀ wọn àti sẹ́ẹ̀bí tẹ́ ń ṣe alọ́sọ̀tánìkà lọ́mà wàsín fún ìran kẹta yẹ̀hìlúnà wàyẹ̀dìínún àwọn ni ó sì borújù àwọn ọmọ wọn máa ń lọ tó bá jẹ́ pé ìrìn àlìjẹ̀nù tí máa ń wá tí máa ń lọ ní bá ń da ẹnìkan láàmú a ìsúnmọ́lọ̀ rẹ̀ gbọ́dọ̀ lékún nítorí wípé àbíkú wọn bí àwọn àgbàlagbà ṣe sọ́lẹ̀ Yorùbá tá a ti gbọ́ Yorùbá yìí yé ìsọ olóògùn dèké ni ẹsẹ̀ bó ti lọ kò sí lọ yahillun wa yad'inun àwọn wọ́n wà wọ́n tẹ̀sẹ̀ tẹ̀bá ní ṣe rúkíà wọ́n bá ṣe rúkíà tẹ̀ ọ̀rọ̀ àwọn ìdẹ̀rọ́gá ti ẹ̀fẹ́ sọ ibẹ̀ láti rí wípé ajá náà wà ní ọ̀ràn tọ́ì anábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa wípé àwọn ajá mẹ́ta kan bẹ ẹn tí kí ni wàhálà ọ̀hún ó ní mọ̀lẹ́kà tí ò ní wọlé yẹn kò ní wọ ọ́fíìsì yẹn kò ní wọ ibùtajì yẹn tẹ́jábá ti mẹ́mẹ́ ìbíràn wà pé tí ó pè èèyàn kọ́ lọ́lajá tí ajá wa mọ̀ ń sọ́dún èèyàn kọ́ ajá tó wá wọ̀ lé ànàbì sí ẹlànàbì lónìí sallallahu alaihi wasallam èyí ó tètè wà bí ó ṣe mú kó àwọn bọ̀ káwá gbé níbi ọ̀rọ̀ nísà sáà sọ wípé fa amsa sàsálám nígbà tí ànábì ronú tí ètí ìmọ̀ntọ́fà tí ò tí rí Jibril wọ́kọ̀ àfi nafsi ojíjì ní ah ajá o ajá nígbà ajá níbi àwọn àfáà ní ọ̀rọ̀ yẹn káfíṣínú kọ̀ọ̀sẹ́yìn káfíṣínú bracket al-insan ìdá takẹ́jẹrọ amúrùhù mùsùlùmí ìta ní ìdìnú gbogbo ẹ tí ń lọ sí ilé babaláwo ó kírun sáà yóò tó lọ chọ́ọ̀chì wọ́n ní kí ní wá kí ó ní ẹmẹ́mẹ́dàmìláàmù wọ́n ti ní ìsìláàmù lẹ̀sìn ní ṣùgbọ́n kò síbi tí jẹ́ pé ó ń gààrí lọ́dọ̀ ọlẹ́rọ̀ ibẹ̀ tó ló tó wà tí ti ti ń rí ṣe ẹ lè rí mi ń bẹ̀ ìyìn fi islam lẹ́ o bó sì sọ̀sún náà ṣe rí gbàlà kọ papọ̀ mẹ́sí o ẹ má dàrú o ó ti jí ó yá o àwọn kan bẹ báwọn wọ́n ti brainwash ẹ̀ ó ní ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní kí ni o ìgbàlà ẹ̀sìn tí èèyàn bá wọ́n ń ṣe tí yóò sì gbàlà nù rẹ̀ kí wàá lóore tí bẹ́ẹ̀ ọlọ́ngan ni tí n bá ń pè ìpè wá sí mi in tí mọ̀ sọ wípé hayya alalfala irun rẹ̀ in tẹ́ẹ̀fìlà rẹ̀ ibi solúsàn yí wà rẹ̀ ẹ̀bọ́ sí anúsà sọlọ́m kana ìdà fàzà ìdà àkísà wà bẹ́ẹ̀ yà wá ṣe nínú tí nǹkan kan bá dé bá nàbì tó bá dẹ́rù bá nàbì tá nàbì òrùjú tí wọ́n rẹ̀ mọ́ ní ìsìn kí ẹ̀sìnú ìgbàlanu ẹni tí wọ́n wá ní ọ̀tọ̀ nígbàlà ọ̀tọ̀ lẹ́sìn kìí ṣe mùsùlùmí o anábì wọn ronú tí èèyàn bá wọ́n ní àwọn ọ̀fọ́ ní kí lọ́pàá tánàbí fi kọ́kọ́ ronú kò yé nínú èyí àdéhùn jùbúrú náà sì rèé ebi pẹ̀lú àṣì ló fi sàdéhùn adé ọlọ́nà àlàdéhùn tó ṣe kó lè yàdé yìí títí fi wá rí ìwà ń ronú sí rẹ̀ àwọn àfáà ní ajẹ́ pé gbogbo ẹ̀ ń bá fẹ́ nísinmi láyé tí sì ń tẹ̀lé ànábì tọ́mọ̀ pé ànábì ni òjíṣẹ́ òun gbogbo ìgbà tí nkankan bá dẹ̀rù ní àlámọ̀rí rẹ̀ kò gbọ́dọ̀ rò ó ó jìnà yá jókòó yọ padà sí èsì pé mí pé mo mọ̀ bínú kò wájú mọ́ mi lánàá mọ́ ni mùsùlùmí rẹ̀ nu àbíbí ọlọ́run ti fẹ́ yọrí sí ìṣẹ̀lẹ̀ àti mo fi bí pa owó ń bẹ lápò rẹ̀ ó sì ń sọ fúnyàwó rẹ̀ ó kó sápó sàlẹ̀ pé sórí sẹ́lẹ̀ hmm, mọ́nìjì gàrí tó kùn lé ti ní gàrí náà ni ọ ti sọ fún ìlọsútù púpọ̀ mọ́ jẹmọ́ ah! ó sì gbàgbé ó sórí tébùlù ọ́fíìsì ó sì lò náà kò fólẹ̀ ọ̀rọ̀ ìwádọ̀rùjọ́ kejì sí ẹ̀kọ́ òròbí ó jìnà abẹ́lẹ̀ àti òfin pa ni àwọn àfáà ní mùsùlùmí rẹ̀ gbogbo tí ó bá yẹ kó rí bẹ́ẹ̀ tí ó rí bẹ́ẹ̀ fún yọ́ kọ̀kọ́ rò pé kí mo fi bọ́lọ̀ lò kẹ́yìn kí mo bọ́lọ̀ lò kẹ́yìn o ní ọwà kí àlàmẹ́rì fún anábì sallallahu alaihi wasallam ọ̀gá wa nínú ṣíṣe bẹ́ẹ̀ kí ló lè ṣẹlẹ̀ kí ló òjijì lórí ajá nínú ah! ajá yìí ni ó jẹ́ ohun ọya ọya ẹgbẹ́já ìkó kọ sọ̀rọ̀ òdì kọ sọ̀rọ̀ kọ̀bàkúngbè ìyẹn ni husnu dhan billah ìrònú ẹ̀sọ̀ lọ́wọ́ ọba opio ọ̀pọ̀lọpọ̀ ní kẹ̀kẹ́ tí ó rò láàrin àtọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ́n ń ṣe wọ́n ń ṣe ni in tó ń gánsì fi ń ṣe rẹ̀ ayé gan orí ti ẹ̀rù mọ́ wọ́n dọ́dọ̀ èṣù gan dọ́dọ̀ rẹ̀ pé ṣé bó ní tàbí bí wọ́n mọ́ fọwọ́ tó jẹ́ ti fọwọ́ sí jẹun kí wá lẹ tún délé ìlànà sí ṣé bí lọ́tọ̀ ni ọ̀tà báyìí ẹ̀yin ọmọ mi gan ẹ̀ serious ẹlòmíì lẹ́mọ̀ wá kí ẹ fẹ́lẹ́ ilẹ̀ ẹ̀rẹ́yẹ̀ tí ń sóògùn tí ń gbẹ́bọ̀ yìí ẹ̀tún wá ń dáàbò kí lẹ́fẹ́ dáàbò lórí ẹ̀sìn mọ́ òde ní àwọn sálàfù wa ọ̀pọ̀pọ̀ ní àwọn àfa tí wọ́n jẹ́ ní ọlọ́run tí wọ́n ti lọ wọ́n ní nǹkan gun àwọn tó bá yarí lójijì kò jẹ́ káwọn ògùn wọ́n mọ̀ wá ronú pé ah níbo lèmi náà ti sẹ́ lọ́hùn torí pé ó yẹ kọ́ lọ rọrọ̀ ilé iná fún mi ó ti sàdéhùn kọ́ nípa lòrọ̀ àfa màálù lọ táńkẹ́sẹ́ ah níbo lèmi náà gbà sẹ́ lọ́hùn tó lọ ń fi eléyìí rí mi ń jákè pé ó sì fẹ́ kémi ó ṣe tiẹ̀ ọ̀gbọ́n sí mi náà lẹ́nu kó o lè mọ̀ pé mi mọ̀rọ̀ eléyìí náà fún ọ di ọjọ́ ń kẹsẹ́ wo àwọn gbogbo ẹ̀ ń bá lè dára ẹ̀ padà sẹ́yìn ah kí ló lè fà tí owó yóò fi bọ́ sí náà kò nídìí kó o ronú ẹ̀ tó fẹ́ fọ́ lóhùn àbí ń parọ́ fún mi ní abẹ́kan ìwọ ní a pé á ẹ̀dù o owó ọjà kẹ́mọ̀ ń bẹ sẹ́kù owó àwọn ará ọjà tí a dá nígbà láà fẹ́ sínàwó kan jò ní 55,000 wọ́n mọ̀nàbọ̀ tí ń dasọ mọ́ à ó yẹ ń dasọ o wà lé ti kò lè kó jùjọ́ wọ́n ni ibi ànábì rántí ìyàwó wọn nígbà tó níbi jípa àjọ kejì fàáwà sọ àṣẹlám bí kọ́tìlì kìláàb ànábì ni ẹ máa pa àwọn ajá ẹ máa pa àwọn kíni o ẹ máa pa àwọn ajá kásítọ́pù ń bẹ̀ o àfáwọn ibùdó Hibban wọ́n ní ẹ máa pa àwọn ajá tàbí nàbì sọ yìí ajẹ́ wípé eléyìí jẹ́ ẹ̀sàfà nàbì nìkan pípa ajá ní ìsìn a máa pa ajá o

tí aago bá ti wà pẹ̀lú wọn amẹ́ríkà ti ń pín àánú wọn àyàbí wa aago tí ń dún gbọgbọgbọgbọ tó àti wà pẹ̀lú wọn wọ́n ní ibi tí ṣẹlẹ̀ iná ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ẹ pé ń bẹ́ẹ̀ ni wíwà ń bí ànábì onífà ah, àwọn àfà wa ní ọ̀rọ̀ òun rí bẹ́ẹ̀ àkọ́kọ́ káàkiri àti aláàgó jaros agbóla lù ní o irin la fi ń lù ní o ansẹ̀tì ní dún ní o kíkẹ́rẹ́ náà wọ́n tẹ̀ lára gana yọ́ ma bá ní sálámà ní o salamu alaikum salamu alaikum kó sálámà yọ́ kọ́ sọ́wọ́n kan gbogbo ohun tí ó jò ń àgó méjì ló pín sí ìntánẹ̀bí wa ń sọ pé èèwọ̀ ni a gbọ́dọ̀ máa èyí tí ó pèlè èèwọ̀ àgbọ̀dọ̀ pèlè èèwọ̀ torí ta bá ti ń sọ ìntánẹ̀bí ó pèlè sí ta bá ti ń pèlè sí ọ̀ràn ni bí nke ìbá sàdàdá tẹ̀bùdíhù máa láìsà bí bídí àti bídí àtùn in tí èsè bídíà tí ẹ̀bá pè bídíà èèyàn náà ti ṣe bídíà because ẹ̀sìn tó lọ́wọ́ àwọn ohun agogo tí bá ń dún kó kó kó ìntẹ́rí ẹ máa lò sí kò sí àrọ́mọ̀ mẹ́ àmọ́ sùkú náà ń lù wọ́n fẹ́ change subject ni gbọ́gán gbọ́gán ọ̀sàbúrú mẹ́ ọjà láwà ní tó tó dáwà mùsùlùmí kò sí bí ó ṣe kígbe tí gbé yìí tí gbogbo wọn gbọ́ wọ́n wá lu aago gbọ́n gbọ́n ẹ̀wọ̀n ọ̀sá burú mbẹ́ bákan náà fóònù èèyàn ní dún kóm kóm ọ̀sá burú mbẹ́ sàwọn lè kú tààfinu lẹ́nà sàwọn ọ̀sá mm, mm. burú mbẹ́ ṣùgbọ́n gbogbo ohun jaros agolalu ni o ansẹ̀tì náà ni o tọ́ bá ti mú tọ́rọ́bù lọ́wọ́ kí làmì ń tọ́rọ́bù in tó lè máa mú ọkàn ṣéèkì bí ìgbà tí èèyàn ń fi ẹ̀mí bá nǹkan lọ tí wá nítumọ̀ pé ó dùn olóyin ọláta agbóná ìlẹ́fẹ́ máa lù fún skul wọ́n ti abáyí sẹ́ẹ̀tì ẹ̀bẹ́ tó ti tó sọ pé change of blessing ohun mm, mm, mm, kálukú ti mọ̀ wípé kìí ṣe pé òun dún lásán gbogbo ẹ̀ tí mọ̀ sọ́wọ́ àkọ́kọ́ kò ní kẹ̀kẹ́ tí ń ṣe fún yàn ilé ìtọ́bù kẹ ti wà ní rẹ̀ òun gẹni náyò ti ṣáárí òun taako ìtàdàbí ìtaako nù ilá fi ń pariwo gbogbo àwátà ń lọ ansẹ̀tì jẹ́mọ́ gbogbo nǹkan wa pátánì islamu dá sí o sí àgbẹ̀wò ìsáwùsẹ̀ tẹ́ ti bá ní sọ̀rọ̀ ohun agbó inú èlò ó gbì àpò tí wọ́n bá ń sọ́gbọ́dì àti ní 30 years ago wípé ẹ̀sì máa wo fúnra ẹ̀yin mùsùlùmí lẹ́ẹ̀gbèjì ìtàwọn mọ́sálásí o ẹ̀lùmí bóyá ń gbàtàwọn èèyàn ti lọlé rọ́ táìmù tẹ́ẹ̀tọ̀ báyìí ní sáfù wájú ẹ mọ̀ kí ìkẹ́ tó wá dà lóye pé ẹ̀fọ́ mùsùlùmí ẹlẹ́ ọmọ tá plan fún ẹni ẹ máa lùlù àti dìtà nídìí kàbá wàláyé ẹ máa tọ̀wá fúlọ̀ ńgbà mi báyìí ìntẹ́ gbọ́n bí ohun fóònù ẹlòmí ìbẹ̀rù ọlọ́wọ́ dẹ̀ mú i pé ainal khawf Allah ìbẹ̀rù lọ́dọ̀ ọlọ́ndà nígbàdégé pẹ̀lú gẹ́ọ́lọ́ kí ọmọ lùlù agolórí sí ọlọ́wọ́ bá létí ń bíi ìrọlọ́wọ́ báyàn jẹ̀mẹ́ra tí ń bá wá ní gbogbo àwọn nǹkan yìí ó ní bá ṣe pẹ̀lú àwọn mẹ̀lẹ́kà tí a ní wọ́n ń pẹ́ àlùbáríkà tí ń pẹ́ àánú tí ń pẹ́ àforíjì kí wọ́n mọ̀ lè súnmọ́ yàn sí ń tí ń dínà àìríṣe rẹ kọ́ ọwọ́ aláyé ń sàṣọ òwò náà ló fún ọ̀rẹ́ ra fóònù wọ́n sí mò bẹ́ ìwọ̀n ra kẹ́rìtì sí orin tàà sí ń sọ yìí o náà ni tí ń lùlù sí piano tẹ̀jìtà sí kí ló fi ṣe èèyàn ṣe bí kí fóònù o lè sọ wípé wọ́n ti ń pè mí ni kí wọ́n ní wàhálà mi ti mẹ́mẹ́ ẹlùmí ọ̀lọ́ wọ́n mọ́kítà disco kan wọ́n àyà ń stars aláì tẹ́láfẹ́ra balẹ̀ gbọ́ ti fóònù mi ẹ mọ̀ pé <laughs> arápìn àwọn ti èbò tí wọ́n gbà sílámù ni o wàláì àwọn ọmọ rápà ti gbà sílámù ni so náà sẹ́mà ìkíní yẹn náà kò lè sáré tẹ́lára àti ẹ̀nà bọ̀tí èmi kàn fi síbi ojú kan nìyẹn bákan náà àwátá ń fi kìrọ́ àtìlù Qur'an sí ibi ohun fóònù kálọ̀rì ìtúbà ohun kásì lọ yọkù mẹ́ mẹ́ òzà Qur'an lè hádà ọlọ́run ọ̀sọ́ Qur'an nìkalẹ̀ fún kọ́ máa sọ fún ọ pé wọ́n ń pè ọ orí nǹkan kan míì tí ó jí ọ pé wọ́n ń pè ọ ju ń tọ́lọ̀ ọba sọ kalẹ̀ tọ́fẹ́ fi fọ ayé kí mò ń ṣe jọra wọn àwọn bọ̀ anábì bá jí sọ̀rọ̀ ó yá gbogbo àwọn ajá ẹ máa pa wọn ṣùgbọ́n ẹni ṣùgbọ́n o gbogbo ajá tẹ́ ẹ bá ti bá filhaiti sagir ní ọgbọ̀ oko kéńkélé ẹ̀pá èntẹ́ ẹ bá wá bá ní ọgbọ̀ oko ńlá ẹ̀fílẹ̀ wà á bí kọ́tìlì kìlábìlì haiti asagir وكان يترك كلب الحائط الكبير ọgbọ̀ oko tó bá ti tóbi ànábì ò ní nítorí ìkíni nítorí wípé ọgbọ̀ oko ńlá ó ní bùkátà sí kí wọ́n fajá sọ ọgbọ̀ oko kéèké kò sí bùkátà tó ní pẹ̀lú rẹ̀ àṣẹ wípé ànábì tó fi ń rinlẹ̀ pé ah, àánú ọmọ wọnú òlú òsì òní wọnú òlú abúrò ní wọnú ìlú ọyá ẹlọ máa pa àwọn ajá tí bá ń bẹ ní kílókọ rẹ̀ àti wá gbọ́báhùn hadith nù anábì sallallahu alaihi wasallam hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu ẹ̀yẹ ní ọwọ́ àgbọ́ hadith bá ibi tí mushkila ti mẹ́dẹ́nu yóò kẹwọ̀n sùsùn rí pé ah, ah, ah, ṣé pé tí ń kó bàbá rẹ̀ ó sì rẹ́ǹtì ilé ni àkọ́bí láńlọ́ọ̀dù ní ń sin ajá yàrá yóò kẹ́mẹ́lẹ̀ gbàǹsálẹ̀ kódà ẹ̀rọ gba ojúlówó ilé ẹ̀yìn ìkùlé lẹ́tí rí àkàgbà lọ wá lọ pọ́ndà because hadith yìí alhamdulillah àṣàrà àwọn àṣàrà níbi pakalẹ̀ ni ẹ nára àwọn tọ́lọ̀ sì sí àkùn náà ní ká máa máṣe ànábì sẹ lórílẹ̀ pé palajára yìí ó ń sọlọ ní biyadihi kó sì máa fọwọ́ rẹ̀ tó sí fa in lam yastati tí ó bá lágbára ti fọwọ́ rẹ̀ tó sí fa bi lisanihi kó fi ahọ́n rẹ̀ tó sí fa in lam yastati tí ó bá lágbára ti fi ahọ́n rẹ̀ tó sí fa bi qalbihi kó fi ọkàn rẹ̀ tó sí wa dhalika adhafu al-iman kéyìn ò sí fọkàn tún nǹkan ṣe kò sí nǹkan mímọ̀ lẹ́yìn rẹ̀ téèyàn bá ti lè fọkàn nǹkan ṣe tọ́ọ̀lágbára ti fọwọ́ tó ṣe tọ́ọ̀lágbára ajẹ́ wípé kò sí mẹ́rin lẹ́mí ẹ̀ lórí nǹkan ọ̀rọ̀ àràbí sì ń sọ àwọn àfáà wa ni kò sí tí ó wà lórílẹ̀ tí ó da tí ọlọ́run ò ti fún alágbára àti tó ṣe wọ́n níbi ìbò wọ́n lálákọ̀ọ́kọ́ yẹn ìjọba ìjọba ni wọ́n ní eléyìn in tí ọ̀dá ká fọwọ́ tó ṣe ẹn lè pàṣẹ pé gbogbo ajé máa pa ìjọba lè ṣe bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn ànábìlá lásẹ̀ẹ́ sallallahu alaihi wasallam tí àṣẹ ká kò lè borí àṣẹ rẹ̀ fẹ́yìn mọ́ wá rí tí ọ̀dá ṣùgbọ́n owó tí mo wà agbára mi ọ̀ká kí n fọwọ́ tó ṣe lára tó tó lágbára àti fọwọ́ tó nǹkan ṣe òǹbì sọ́mọ jàmẹ̀lẹ́gbà bí méjì mẹ́ta annabi ọlọ́run annabi Sulaiman alayhi salatu wassalam ọmọ ń sọ̀rọ̀ kan wípé man aroga an yudiida aduwahu fala falyarfa asohu la yarfau asohu an waladihi gbogbo ɛda laye tɔba fɛ ma bɔta rɛ nujɛ gbogbo gbatɔ tɔ ba ma wɔ wata bɔtɔ ba ma ri kodzi kɔ tɔ ma ri ɛgba lɔwɔ o tó nfin na ma o lɔ. ẹn tó fẹ́ pọ̀ tààrẹ ilẹ̀kùnù ọ̀rọ̀ yóò clear Lukmanu gẹ́gẹ́ tá a bá dé bí wútúbà yìí in ti ma ń sọ ni wípé dọ́rùbù lìwálìdì lìwáládì kásàmádì lìzárìí kí bàbá ọmọ bá ọmọ ẹ̀ wí tó bá jẹ kọjálẹ́gba kọjálẹ́gba ìjálẹ́gba yẹn kọ̀tà fi fatalaisa sí irúgbìn tó jama nínú islamu a máa nama ṣùgbọ́n ọlẹ́kọ̀ọ́ bá ṣe máa nama ni ẹ̀kọ́ ló sì dájú tí a bá yọ́kù ayé ọmọ dàrú lọ ṣùgbọ́n kò ní mẹ́rin bẹ́ẹ̀ èèbò wá bọ́ bí ti àwọn pín èèbò níyàwó ní ẹ̀yìn ìwọ lọ́kọ o ó sì bẹ́ẹ̀ sí pinnu ọ níbẹ̀ ni sọ́dọ́ bó ṣe ń wo olójú òkò yìí tí ń pèrè lọ́kọ rẹ̀ yìí ó níyàwó ìjọba sọ wípé òun ò ṣe mọ́ oní òbòdó nulé ìfọ̀ kò ní ẹ̀kẹ́ tí ó mú nulé o ìyàwó ló ti yé ń gbà náà ah, lọ kọ́ ń gbà o wọ́n sì pọ̀kọ̀ kalẹ̀ jó rí ó pé o ìwọ ìyàwó ọgbọ́ olóhùn wọ́n ní tàn bímọ ńkọ́ wọ́n ní ẹ̀ńbẹ̀ bá bímọ àábà yìí sọ̀dájọ́ ọmọ wọ́n sì bímọ tó pa ń ọ̀rẹ́ mi na ló lè sẹ̀mí tí wò pé in tọ́rọ fi ṣe báyìí kọ́ọ̀tù ni wọ́n yanjú ẹ̀ náà lọ́mọ́ fi lẹ́tọ́ àti kégbàjáre bàbá rẹ̀ lọ sí kọ́ọ̀tù ọ̀kanú àwọn èèyàn wa nílùú ọmọ rẹ ọba sọ ní skul pé dádì òun máa ń lọ́pọ̀ sọ́wọ́ ìgbà ah ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀dẹ́lú ìní ẹ̀lọ ọgbàlára àti ẹ̀rọ fẹ́lẹ̀ wọn ah ọmọsáàmọ̀ babasá lọ sí kọ́ọ̀tù wọ́n bá ní kí lóòsì pé ọmọ sọ pé ọmọ náà òun ó sì sọ pé ọmọ náà ó lóòun ìnà àwọn onílẹ̀ bẹ́ẹ̀ skúl sí yarí skúl sọ pé àwọn làwọn gba lọ́yà fọ́mọ́ ó sì ní mọ́ ọmọ ńdọ̀ pẹ́ ìjọba ní kò sí wàhálà nítọ́sẹ̀ ní pé adájọ́ ní ọ̀rọ̀ ọmọ yìí ti gbọ́n sẹ́rí bàbá rẹ̀ tí náà yóò tún náà fúdi èyí kóòtù ọ̀yàn ẹnìkan fódi di oṣù kan yóò mọ̀ lọ lé wọn ṣùgbọ́n tí ó wà lé yìí ìgbàtọ̀ tó bá wù ní ọmọ wa ẹ̀ sì gbọ́dọ̀ tilẹ̀kùn lé yìí mọ ìyàwó ẹni ìsíjẹ̀lẹ́à wọ́n ní tó bà wọ́n ló jẹ́ jù nù kóòtù ọwọ́ àrán yẹn wà wọ́n àjókòó kalẹ̀ nínú àwọn báyìí tó lè jẹ́ ìbò tó wá náà tó mú yàwó tiẹ̀ náà lọ tí ó sí léwọ́ singlet léwọ́ níkà léwọ́ kankan èyí tí náà léwọ́ níkà lásán ọmọ fẹ́sìtì lé nílẹ̀ torí wípé èèbó pe ọmọ ní ọ̀rẹ́ fún bàbá rẹ̀ àwọn bọ̀ anábì sallallahu alaihi wasallam ọwọ́ ń sọ fún wa wípé ah, ẹ máa pa àwọn ajá tí bá ti ń bẹ ní àwọn ń jí ó yé wa wípé bàbá náà lè já ọmọ ẹ̀ lọ́rẹ́ ṣùgbọ́n ní ìsìláàmù ká lọ mú lọ́wọ́ ìsinú bí ó sì ní ìsìláàmù ìsinú bí ọlọ́run ní àwọn ẹni ti tèmi ìnàlẹ̀dínà takọ̀ ìdá tọ́ ìfúnmìnà ṣàìtọ́n tàdákẹrù fa ìdáhùn múbùsírún ìtẹ́ẹ̀fì máa mẹni ọlọ́run ìdàmẹ́sà ọ̀tọ́ ìfún ní ṣẹ̀tàn tọ́ ìfù lọ́dọ̀ lẹ́rẹ̀ bá wá wọ́n máa ń pè tọ́ ìfù wọ́n máa ń pè tọ́ yífù oní tí bá máa ń lọ tí máa ń bọ̀ wọ́n wá lọ́wọ́ máa ń wá ń lò fún ròyìnròyìn ṣẹ̀tàn kí sù bá gbẹ̀ náà mú pé à wọ́n mú ọlẹ́gọ́ sí ètò nípa onírúurú ọgọ́ tó rúpọ̀ ọjọ́ pẹ̀lú àẹ́ sọ́pọ̀ náà ìyẹn náà wọ́n mọ̀ ní ọfíì wọ́n tí sù bá dé bá ń sáwọn náà ń gbà mí tàdákẹrù ó tún wá farabalẹ̀ tí bá bínú ìtòótọ́ èmi náà láyé ọ̀dà láre ṣùgbọ́n àtúrẹ́ tí ó sọ pé ọ̀sán tàbí ọ̀bá tó ṣe bẹ́ẹ̀ sí bí ọ̀bá jẹ́ yìí tàdákẹrù wọ́n wà rẹ̀ ti títò bí ọlọ́run wípé múdúkúrọ́dọ̀ ọlọ́run tí ò ti ẹ̀jẹ́ mi ọ̀wà ń pò ti tàwọn eléyìn fa ìdáhùn gbogbo síròrùn wọ́n mọ̀ wá wo ìyàtọ̀ lọ́n lè fi jẹ èèyàn náà tó náà bá padà lọ sí níbi ju bó ṣe yẹ lọ wọ́n máa wò wájú ọba yìí wọ́n bá sọ pé ẹwọ́ ọlọ́run sàfúrújì fún kálukú wa a máa nàmà nínú islam ọmọ wo wọ́n ní tọ́mọ ọdún bá ti pọ́mọ ọdún méje ká máa pa wọ́n láṣẹ ẹ̀rùn títí títí ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́wàá tí ọba ti kírun ká máa wá já lẹ́gba díẹ̀ díẹ̀ ẹgba tí ọgbọ́dọ̀ lé nínú islam wọ́n ní ṣe bí ọlọ́run sọ́nà alukurani wípé wádìrìbò hàn ẹlẹ́ ní àwọn obìnrin ṣùgbọ́n wọ́n lọ wọn tí ànábì fi túmọ̀ rẹ̀ ọlọ́mọdé kí ṣe ìtọ́n mọ́jì òmùwa wọ́n ní dọ́rùbánì ghayra mubarrihin nínà tí ò gbọ́dọ̀ lé wọn bàbá wa túnlẹ̀ yorùbá wọn ní etí aṣọ nígbà tí ẹ̀mí ti agbádá tó fi nàyàn báyìí wán apákan nínú kéèyàn ti ẹ̀fẹ́ yín rúru sábíyá kọ́ wá pa ẹgbà mọ́ kó fi na obẹ tí ẹyin ò sì gbọ́dọ̀ fọ́ fine ṣé ẹ tún wá rí nínà náà ó yẹ ká sọ àṣírí rẹ̀ ìntọ́lọ̀ ń fi lè jàránkì èèyàn pàtàkì sánmà tọ́rọ èèyàn ò ní gbọ́mọ́ ní kéèyàn máa nàyàwó èèyàn olórí ibú ọkùnrin ní sì máa dárú ẹ̀wò ó kọ rẹ̀ nù olórí ibú kọ́lọ̀ mẹ́sà lórí ibú o in tí ọ̀bẹ̀ kàrán báwọn pé èyàn ó na obìnrin in tó fi lè lẹ́tọ̀ rẹ̀ ní ṣẹ̀ríà ó ní kóbi ó ti ṣe in tó fi lẹ́tọ̀ kéèyàn ọkọ̀ kẹwàá doríkodò pé ah! tí n bá kọ́ mo jàre rẹ̀ débẹ̀ ó sì ní mo lè náà kó lè tán nù mi tán pátápátá ìwà mú nínà tí ẹni ń fi tí a sọ síbẹ̀ ìpá ah, ẹ̀lẹ́ à tí ẹni ń fi ẹyin sábíyá pẹ̀lú pankẹ́rẹ́ kí wá sọpọ̀ fẹ́ fi nàyàwó mi tẹ́yìn ò sì gbọ́dọ̀ fọ́ ìparíparí nù jẹ̀mọ́ ẹn tí ó wà á ṣe bẹ́ẹ̀ tí ó tún wá jáde níwájú ọlọ́run lẹ́ntọ́nà sọ pé àà ah, ah, ṣe bí kọ́ ọkọ̀ inú ojú ọ̀sẹ̀ lẹ́yìn sàdánkátà rẹ̀ ọ̀fẹ́ ẹ̀kọ́ lọ́fẹ́ ọ̀dá yìí sì wà ọ̀dà oyún kí ni ti pin mí lẹ́mi ìta ẹni tó fi àìfẹ́ kọ obìnrin dípò rẹ̀ ogan náà ni àtún ní ọ̀nà ibi tá ń bọ̀ nù. jẹ̀mọ́ gbogbo owó túbà tá à ń ṣe kí ló fi jọ pé nìkan ní ń ṣe á ní orí tó fi jọ wàláhì wàláhì mo ti rí ẹni tọ́ náyàwó rẹ̀ dàkú nínú oyún olólo ọmọ tí ń bẹ́ ní obìnrin o mo sì ti rí ẹni tó gbé ọmọ odó níyàwó rẹ̀ lọ níjọ́ kejì tó bímọ ó ní ẹ sọmọ màkà máa sàárẹ̀ ní bí ẹ sì wòmí dàgbà ní ẹmí ìlú mẹ́jẹ yẹn tí ìbá jẹ́ ibi dọ́mẹ́ta báyìí máa sàárẹ̀ ní ní ìdẹ̀ máa bú kò sì sí ó kọ méjì táwọn àgbàlagbà ń perú ara báwọn òun ní ara tútù ó ní ọmọ àgbóyán jẹmọ ẹwà àgbà àṣẹ ẹ sì mọ̀ pé rówó abẹ́ ẹjọ́ wà lọ́jà ẹ mọ̀ pé rówó kọ̀ wá yọ lára ẹ̀ bóun sì fẹ́ yọ Ànábì ní innama tunsaruna wa turzakun bidu'afaikum in tẹ́ fi ń rìkì ọlọ́run tẹ́ fi ń rìkì ọlọ́run tágbára ọ̀tọ́ sì fi kẹ́ẹ̀yìn náà ó ń làánú tẹ́ ń ṣe fún àti òtóyín àwọn àfọwọ́ náà ò ní òtọ́ wọn lọ́wọ́ kọ̀ọ̀kan ló wa alákọ̀ọ́kọ́sẹ́ ilé obìnrin wa náà tí ń bẹ lábẹ́ wa lọ bákan náà ọmọ aláàlẹ́ náà ọmọ anábì wa bá ní clear rẹ̀ wípé ẹ gbọ́dọ̀ dánwò anábì kí ni ká má dánwò la yujladu ahadun fawqa ashara illa fi haddin min hududillah ẹ gbọ́dọ̀ gbẹ́gbẹ́ òkè báyìí kẹ́ wá na ọmọ kan lẹ́gba kẹgbà wọn fi wá lé mẹ́wàá tí èyí ṣe pọ́ sẹ̀nú ẹ̀sẹ̀ tọ́lọ́ ní kẹ́ ẹ̀ sí tí èyí pọ́ sí zina ẹ gbọ́dọ̀ nàmọ́lẹ́gbà mẹ́wàá sani bí o ti bá ní pẹ́ báwọn صلوات ربي وسلامه عليه ìlọ́fà tó jẹ́ pé tí bìnú bá dé àwọn tẹ́yẹ̀ fi máa paná rẹ̀ lẹ́gbọ́ sáré se èyàn wá ń dù kó sáré jókòó nítorí pé èyàn ó se ju tí èyàn fẹ́ sí lọ kọ̀sọ́gbẹ́ kọ̀sẹ́ tí èmú innal ladina taqaw idha massahum ta'ifun minash shaitan bẹ́sù bá ti gbá wọn mú báyìí tadhakkaru wọn kí wọ́n tó se tẹ́sù ni wọ́n se wọ́n ti títóbi ọlọ́wọ́n ba wọ́n sì rántí pé ah in tó jù mí lọ tó lè fi mí se tó wù Allah subhanahu wa ta'ala ni àwọn bọ̀ àti wá rí ẹ máa pa ajá tí ń bẹ ní ọgbà kéèké ẹ fi àwọn nílálẹ̀ àwọn ètò wá wọnú ilé fi ìṣúrọ̀ tí àwòrán bẹ́ẹ̀ ah ṣíkìlà bá dé túrọ̀ tí fọ́tò bá ń bẹ́nu lé màláíkà tí ń pín àánú wọn ò ní wọ́bẹ̀ tí fọ́tò bá ń bẹ́nu lé àwọn màláíkà tí wọ́n ń pín àlùbáríkà wọn ò ní wọ́bẹ̀ tí fọ́tò bá ń bẹ́nu lé àwọn mọ̀lẹ́kà tí wọ́n ń pín àforíjì ọlọ́run gbà sínú lé ọlọ́run ti yọnu sí ìtìmọ̀ tí yẹn wá kí má ṣùgbọ́n jẹ̀mọ́ ọkàn wo lè má lè bó ṣe lè wàláhì lẹ́dí láìláìláhùwà tí wọ́n bá sọ fẹ́lómi wípé nínú kọ́nà ọ yọnu sí ọ àti kí buhari ọ yọnu sí ọ kí lẹ́wọ̀ tó sú mú kan ẹlòmí ó tún máa wá bínú pé iyùn náà ṣe à ń bí mi buhari ló mú buhari jìnà ẹ̀dàkọ̀ gómìnà ẹ̀dàkọ̀ sí yìí inú kí gómìnà ọ̀yọ́nú sí ọ tàbí kọ́nà ọ̀yọ́nú sí ọ mú kan wàláhì gómìnà lọ́pọ̀lọpọ̀ ọmọ àmú èkó ni má rí bẹ́ẹ̀ ṣe bọ́lọ̀ làgbó àpádẹ̀ ìjìnà ẹwọ́n sọ tẹ́lùmí ìwọ̀ ọ̀run aṣọ tó fi tó ti làgbúsì tí mú gbébọ̀ látòdú ẹran aṣọ tí ń gbébọ̀ láti bí iṣẹ́ náà ni wọ́n mọ̀ gbébọ̀ wà láìkò sí lílọ́ fi pàdé chairman government wọn báwọn ọlọ́run dà lẹ́mẹ̀wá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ nu yọ́ máa pé àwọn kírísítẹ́nì wọn ò tí ẹ̀ gbọ́n bí wọn ò ṣe gbẹ́ náà wo bí ẹ ṣe máa múra tí wọ́n bá lọ chọ́ọ̀chì wọ́n lọ ọjọ́ ni ó bọ́lọ̀ ń ṣe rí lẹ́mí elu ẹlùmí ò tún wò pé a ah, ń ah, gbàtẹ́ èèyàn rẹ̀rẹ̀ iléyá oṣù mẹ́ta iléyá wá jẹ́ 31 December wọ́n wà wá tẹ̀lé yóò fẹ́ tó bí ọdún mẹ́jọ sí mẹ́sẹ̀ sẹ́yìn irú ẹ̀sẹ̀ rẹ̀ ọwọ́ àdìjọ́ ah, kejì ọdún marita ẹ̀ pa ẹ̀rọ iléyá yìí ni <laughs> olóòtú ṣubú lu ara nígbà mọ́ òpin ọ̀la ní wọ́n wà òpin à èmi fún mi lẹ́rẹ̀ gẹ́ níjọ́ kí sí islam wa nù in tí máa ń bẹ́lò míì máa béèrè yọ ọ̀ràn ma wá pé sí wọ́n ti gbé kọ̀ ọmọ ìjímọ̀ tí ó pé ibi tó fọkẹ̀ ẹ̀ sínú ó ti ní kọ́sítọ́mà tí sọ pé tẹ́bà tó mọ̀ pẹ́ mọ̀ lọ jímọ̀ máa change kọ́sítọ́mà mi yóò sì wà bára ja one million wọ́n sì jọ dúnàdúrà wọ́n wà bẹ̀rẹ̀ nàjà láti one wọ́n máa parí ẹ̀ sí one fifteen kò sí ọ̀nà tíṣẹ́ tó lè gbà mọ́yàn jọmọ́ ẹ̀ dákun àwọn òní wọlé tí àwòrán bá ti wà ń bẹ́ẹ̀ ṣé ẹ mà pé ìdí tí islam fi ní problem lọ́dọ̀ àwọn èèyàn ni wípé ọ̀dà sí bá yóò ṣe rí àwọn èèyàn ò sì gbà nígbà tí wọ́n sọ pé gómìnà ní ẹ̀ kò sáṣe yọrí lọ́fíìsì ọlọ́fíìsì o ọ́fíìsì tẹ́ wà ní o kí ló dé kí ló mí ṣe bọ́n mọ̀lẹ́kà tí ó jẹ́ kẹ́ ṣàṣeyọrí tí ó ń pín oore láti sẹ́mọ̀ wọn ò ní wọ́ bíi fọ́tò ni fọ́tò ni. oníṣẹ́tẹ̀ ní bẹ́mẹ̀ ní àtọ́tẹ̀ iná bá ti kú ọmọ wọn fi ti yínà bẹ́ gbogbo fọ́tò bẹ́ ta ló tó bẹ́ tí ó yọ fọ́tò nkó ànábì sì ni ọmọ sí bẹ́ tí wọ́n bá wá padà túlé ka pé ànábì lọ́sọ́ ẹ̀yin tẹ́ ń gbélé yẹ́ ànábì kan wọn ó mú sọjú torí pé ẹ̀yin lẹ gbẹ́sẹ̀ tó ní àràmù lọ lẹ gbé lọ nínú kristianity kọ̀ mú bẹ́ tó bá fẹ́ mú tí wọ́n ní òwú mu kò wọ́ mu ni bẹ́ẹ̀ ní òran yẹn láìkẹ́ ọ̀fẹ́ ṣe sì lẹ́yìn wọn ní kọ̀ fẹ́ ṣe ẹ̀sìn tí ẹ lọ kọ̀ mú bẹ́ mùsùlùmí náà ni wọ́n túlé kankan jàmáà wà lẹ́ẹ̀lómi ilé fẹnu ẹ̀sọ lónìí wípé kápẹ́ torí ajá àwọn lòfin wàlìjẹ̀ náà kọ́nà ọ̀fọ̀ wàlìjẹ̀ náà rẹ̀ bí ẹ̀ ń pò lọ́dájà wọn ajá tí wọ́n fi wọn ò ní pòórè kẹ́yì ó ní ẹtì ẹ̀ kí ni pírọ́mì àwọn afáyẹn gan gbogbo tí ẹ̀mọ́ níláyé mo ti ní sọ wá ní fọkànbalẹ̀ kó sì mọ̀ pé òun ni kò sì ní ní àfi tó bá padà bí tọ́lọ̀ sọ pé yóò ní wàlá tasọ wíìrì àwọn mọ̀ àwọn àfà wọ́n wá pẹ̀ka lórí eléyìí apá kan ní wàlá tasọ wíìrì ṣáájú ká tó lọ anabi Sulaiman gẹ́gẹ́ lára oore tọ́lọ̀ náà ń ṣe fún un àti ìkà tó ń ṣe fún ọ̀rọ̀ àwòrán máa ń bẹ́ ń bẹ́ wọ́n ní bọ̀lẹ̀ tí lẹ́yìn ó lẹ́rin ní sọ́tù sábáyì kí lọ́lọ́run sọ ń bẹ́ ọlọ́run sọ wípé ńgbà tó ń dá nàbí sọ̀rọ̀ náà látán òun wá rọ àwọn àlìjànú fún ẹgbẹ́ bá kọ́lé gbogbo tó bá ti ní gbẹ́mọ́ bó ṣe bó ṣe wà yá màlúùnà làwùmá yàṣá omi màhàríbà ó wà máa bá kọ àwọn apá kan náà àwọn àfáà tún màhàríbà sì wọ́n bá kórìsìsì ilé tí èsì pẹ̀tẹ́ẹ̀sì apákan ní pẹ̀tẹ́ẹ̀sì ńláńlá wọn mọ̀bá kọ́ apákan ní mọ́sálásí tẹ̀ wọn mọ̀bá kọ́ gbogbo tó sàkẹ́ kọ́ wọn mọ̀bá kọ́ watermafil wọ́n tún wá máa bá ya àwòrán wọ́n ní sẹ́fúrú àdàbí ọlọ́wọ́ bánu oríṣi fọ́tò oríṣi àwòrán ńláńláńlá wọ́n bá yàn apákan àfáà ní kọ̀dàrú ìyá àwòrán yìí ìyá fọ́tò yìí ní àsìkò tí ànábì Sulaiman halali nínú ṣẹ̀ríà tọ́lọ́wọ́ bá fún kèése haram ojú kan ọ̀sẹ̀ tí wọ́n fà sọ ní no ó ń bá yàwòrán tóòtọ́ ṣùgbọ́n kìí sí àwọn nǹkan ẹlẹ́mì bí wọ́n bá yàwòrán ilé tó fáyìn igi tó fáyìn ẹ̀ẹ̀ẹ̀ bí ìtọ́jọ bí mọ́tò tó fáyìn ewé oríṣi kankan tí ọ̀ lẹ́mì òní ń bá yà ewu la wá fẹ́ mú lọ́rọ̀ méjèèjì àwọn tí mú ọ̀rọ̀ kejì wọn wọ́n ní tẹ́ sọ pé wípé ọba ṣẹ̀rí àwọn ọmọ ni lọ́lọ́run fi dákẹ́ mẹ́ kí a máa ya èrè ya fọ́tò náà kọ̀ bá ṣẹ̀rí àwọn ọ̀nàbí Sulaiman wọ́n ní kílódé sọ bẹ́ẹ̀ ṣe nínú àwọn bani Israel náà wà wọ́n ní bẹ́ẹ̀ ni kí lẹ́rìí tẹ́rí wọ́n lẹ́rìí àwọn ni hadith yàwá Aisha radiyallahu ta'ala nàrọ́dọ́ha wọ́n dé wọ́n sọ ìtàn fún wọn nípa chọ́ọ̀chì kan tí ń bẹ ní Habasha láyé àmì sàlám habasha se mistake wọ́n máa ń pè ethiopia láyé tá a wà lẹ́ni pé ibẹ̀ ni bilalu ti wá ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ó ti di àbọ̀ habasha àjọ sí ethiopia kọ́ o ethiopia sì ni kí n túmọ̀ rẹ̀ níjọ́ náà lára àwọn èèkan ayé tí ó ní agbára india jẹ́ kan habasha náà jẹ́ kan ṣùgbọ́n habasha ni john tí ń pè ní habasha country tó kọ́ ọ́nú oore ó kó ethiopia nu ó kó sudan nu ó kó ìrítí àánú jìbìtì ìnú ó sùmàlì àánú tí wọ́n pa gbogbo abirú náà lánàá tá a gbogbo wọn tí a fi ń pe ọmọ Ethiopia fine apá kan bẹ̀ òní Ethiopia jẹ wọ́n wá rí christianity wọ Ethiopia tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ wọ́n wá rí kan wọ́n wá àwọn ìyàwó ń sọ létí àmì sọ pé wọ́n ròyìn chọ́ọ̀chì kan ní Ethiopia kọ́dà àwọn èrè àwọn ànàbí gbangbangbangba báyìí wọ́n ní ànàbí kan lélẹ̀ àwọn gbére rẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún ní ẹni rẹ̀ kan lélẹ̀ àwọn àwòrán lérè làwọn rí ń ànàbí ni hmm, ṣe ẹ̀rọ àwọn tẹ̀ ń wò kẹ́nu ìdá máta mímú rọ́jùlù sọ́ọ̀lì tẹ́ni rẹ̀ kan ti kú nù wọn bánà àlá kọ́bùrì masjidan

à ń pariwo sàárè bàbá tẹ́ ẹ lọ kọ́lé sí ní mẹ́ríkàzì táwọn èèyàn ń sọ wọ́n bẹ̀ tẹ̀ yípo bẹ̀ ń jímọ̀ jímọ̀ wọ́n ti kún bẹ̀ lónìí báyìí wọ́n mọ̀ wá pé ah, ádámù ìrọmọ bíbí dì sí ṣé bí wọ́n ṣe lu ayé nu nàá wa gẹ́nu ọ̀bọ̀ òdèrú ẹ̀wò sọ́dọ̀ ọ̀hún bẹ́ẹ̀ sì ni bàbá ádámù àfà ni wọ́n ní lẹ́vù ìlú wa àtìgbà tí ẹ ń lo tiẹ́ tó ń pè àwọn sálàfù láàmà sọ nípa akéwú wọn ò wọ ọmọ akéwú wàlá yíò ayé ò ń dàrú sí ni kí ni irú mi ó fi dúró wájú yìí kí ló yẹ mímú ìsìláàmù tí ìfìmọ̀ ṣọgbọ́n mi ni ìmáàmù jímà sí ẹ̀tí ẹ̀ ti lọ ó ní díẹ̀ yẹ jókòó ó sì ń kọtíà volume volume volume volume volume volume volume volume ó sì wọ 800 volumes ọwọ́ àpè ní àlìfùnúnù gbogbo tó ọba ń wá kìtí bá ti pè máa yé geography ní o commerce ní o kìnní kankankan ní o mathematics ní o hadith ní o fikiu ní o medicine ní o nǹkan kẹrẹkọ sáso gbogbo ẹ̀wà dìmọ́jà tí n bá wà nǹkan lọ àti kẹ́ lọ nù tí alágbájá báyìí àwọn èèyàn ń tọkọ kìíní ọba débi pé kọ̀ lọ́rẹ̀ mọ́ nígbà tó táìmù kan nígbà tí pé bá wà lọ ọ̀tọ̀ ní tẹ́mọ̀ bá sọ̀tọ̀ ní fi dáyín lóhun táìmù tẹ́mọ̀ náà ìyá ọmọ wá pé ìyàwó rẹ̀ kalẹ̀ à ń pè ní akil mi mi ìgbòkèlè ìmọ̀mú lọ́nú abọ́ gọ́yìírì tọ̀hámi wájí àlìbẹ̀ kíkan gbogbo tó bá kù tí mọ̀ jẹ́ tí ẹja ìlàrí lónìí bá ń sọ di pàwùdà bọ́sẹ̀ ẹja náà ni ẹsà tó bá gbẹ̀tẹ̀ ẹ lọ kí n sá máa kọ nǹkan kí máa kàkà kí ma, wọ ẹnu ìfẹ́ nǹkan tí ó máa pín ayé ibi tí àsìkò mi a ní táa lè gbà lópin kéwìn larí o sí ń tà ń ká pẹ̀lú ọ̀tọ́ ti lọ wọ́n èé ó sì mú ẹ̀yìn ọmọ àti bàbá mádùn náà torí ni pé ẹ̀hán kò sì dákọ̀ mádùn ti ẹ̀ náà mọ̀ mọ̀ tí mò ń sọ yé mi ṣùgbọ́n àwọn bàbá wa nù àáfà wa ni wọ́n níjọ́ tẹ́nìkan ò tí ì mọ̀ pé ọ̀nà ibi kéwìn dojúkọ ni àwọn ti rí náà rí ṣùgbọ́n wọ́n rí pẹ̀lú lẹ́fù kọ̀sọ́mọ́dì ànábì kọ̀sọ́mọ́dì màláíkà níta ń ẹnìkan ọmọ náà ẹni lọ́kàn yìí pé ẹ má kú dàrúdàrúbọ̀ má lọ tún ṣe lẹ́kọ̀ọ́ wọ́n ní bo orílágége àwọn ò ní wọbi tí fọ́tò bá wà alimùsùlẹ̀mẹ́ yìí àwọn apákan wá ní kọ̀lẹ́tọ̀ nù in tí wọ́n bá a yà kìí ṣe ntọ́ lẹ́mì ìdí ẹ̀ ni pé ìyàwó ìṣà wọn sọ àwọn orí kẹ̀nísà kan o àwọn orí chọ́ọ̀chì kan o ní ìfó ní abáṣá o ṣùgbọ́n ìmọ̀ táwọn orí mbẹ̀ ni wípé oríṣi àwọn àwòrán ní mẹ́mẹ́ àníbí wa ni àwọn tó ẹ̀ ń wo bẹ́ẹ̀ ni ìrẹ̀kan bá ti kú nu wọn wọ́n lọ kọ́ mọ́sálásí síbi ìsàárè rẹ̀ wàṣọ́wọ́rù fíhì tílíkà suwar àwọn àwòrán tẹ́ rí ẹni ẹlọ ọmọ ẹ̀yà àwọn èèyàn wọ́n wà á yà bẹ́ wọ́n wà tó kọ́ọ̀kọ́ sí wípé ẹni rí ti lọ kíníkà tó sì kíníkà kan wọ́n wà tó yà àwòrán tó bá jẹ́ pé ó ń tàn ìkúnlẹ̀ ni ọba jù wọ́n wà yà òrẹ́ ẹ̀ní kúnlẹ̀ gbogbo tí ń sọ yìí ẹ̀ ń bá ti lọ yóò rí bá kú tó bá jẹ́ wọ́n kún àmọ́ ọ̀dọ̀ ń bá èrò bẹ́ẹ̀ ni o wọ́n wà gbẹ́yà gẹ́gẹ́ tó wọ́n kò yẹn lọ nínú àpẹ yọmọ gbígbà tí ìrẹ̀fẹ́ mọ̀ bá ń sọ sínú odó àmọ́ wọ́n yípo rẹ̀ wọ́n gbé wájú tẹ̀ mẹ́ngẹ́rẹ́dì sí bẹ́yàn bá jágbẹ́ wọ́n fún lọ́kọ́ o lè kó bí iṣu mẹ́ta lọ níbi ulaika shiraru li khaliqi inda Allah yawm al-qiyamah àwọn títí wọn burú jù lọ́dọ̀ ọlọ́ba jọ́gbé alìkìyàmá nù kò sí ní rí bẹ́ẹ̀ anábì sọ́mọ́ lọ́sọ̀rọ̀ sọ́tọ́ jọ́gbé alìkìyàmá yàkùnrin nà nàárì olùkọ́n ọrùn lákọ̀ jáde nùnà ndọ́gbé alìkìyàmá ọrùn ọrùn lákan làwúwà ìnáni yúbùsùrù bí yìmá yóò ní ojú méjì tí ó fi máa rí na wàlìsẹ́nu yẹn ti kùbí yóò sì ní àwọn ó fi máa sọ̀rọ̀ yóò máa wá lórí bí náà ni ó ti máa sàwọn fọ́tò yóò ma sàwọn àṣà ń bọ̀ àwọn ẹgbẹ́ gilé rẹ̀ gbogbo sàwọn báyìí yóò wá bí wọn pé gbogbo ń tẹ́ in tó lè yọ ní tẹ̀ẹ̀tì ní jíyà lónìí ẹfẹ̀mí o ẹfẹ̀mí o ẹlòmíì wá bá débi tí ti ṣàánú o ọwọ́ abọ́ra ẹlẹ̀ o ọ̀n ya bí ààrẹ ọwọ́ ń fi rẹ́sẹ́ káàkiri gbogbo ayé ọ̀n yá ìyá rẹ ó sì ló ní ìdí ọlọ́run ọlọ́run ọ̀tà orí bá ti ń yọ bá ti o ọ̀rọ̀ nu ọ̀dà intanet ń sọ fún wa tá a fẹ́ gbọ́yé òní wípé ìbá wa wà nù lé àwọn pín apá kan sọ wípé gbogbo tó bá ti lè jọmọ́ bí fọ́tò nù lé ìdá kánà mansuban kápẹ́ ẹ̀dà lẹ́bàáyì tọ́wọ́ bí ara kọ́tìn àwọn mabsutan àbí ẹ̀tẹ́lẹ̀ ìtẹ́ rọ́ọ̀gì náà ni èló ní àwòrán ẹyẹ lọ́láwòrán kẹnìún kọ́tìn náà ni lónìí kankan wọ́n ní irú lébàun amẹ̀lẹ́kà láàánú wọn ò ní wọ́bẹ̀ wọ́n ní wọ́bẹ̀ wọ́n rẹ̀ rẹ̀ àdífì àwọn Aisha radiyallahu ta'ala na rọ̀dọ́ha ó ní dákọ̀lá rọ̀sọ̀sọ́lám dákọ̀lá aláyà rọ̀sọ̀sọ́lám àdúgbò ìwọlé tọ́mì jọkan wà á nà mustatirun bí kìrọ̀ mi fi ìṣúrọ̀ bí ìtẹ́ pélébé bí aṣọ ìtẹ́ tá a lè tẹ́sórí bẹ́ẹ̀dì kan mo wá fi aṣọ yẹn mo yí mara àdúgbò ìwọ́n ráwọ̀n lára rẹ̀ ah fatalawa náà wọ́n ti sọ̀sọ́lám ànàbí bá ya yíyatọ́ ya àbí filẹ̀ ibi láti dúró ní kútúbá yìí nítorí pé n tó bí ọ̀rọ̀ nù tá a máa bá lọ ní kútúbá ti ń bọ̀ wípé ṣe bá nàbí òkú dànù wọ́n níbo ànàbí kò sí ànàbí ìwájú lẹ̀ wọ́n ń tẹ̀ lọ tẹ̀ bọ̀ sí ti ya ibi èèyàn wà ń bẹ́ tàbí ti ya bí àwòrán wà ń bẹ́ sáà tún lè lò nù lóhùn símọ́lẹ̀ ikọ̀ wọ̀bẹ̀ àbí òní wọ̀bẹ̀ بعون من الرحمن إن كان فيلم بقية سنستمر في هذه الأحكام بعون من الرحمن الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته الحمد لله الذي رفع السماوات بغير عمد أحمده وأجلله وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام أوصيك ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى جميع خلقي قال الله سبحانه وتسامى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام حكى الله سبحانه وتعالى لهذه الأمة وصايا لقمان الحكيم لابنه وهذا لقمان ينهى ابنه أن يظلم أحدا وأن أي مظلمة كانت هو وإن كانت مثقال حبة من خردل حتى وإن كانت في صخرة أو كانت في السماوات أو في الأرض فإن الله سبحانه وتعالى يأتي بها يوم القيامة عجزي صاحبها عليها يوم القيامة ولا هذا بينا لنا أقسام الظلم وأقسام الظلمة لكن من يستعمل معهم الظلم هم خمسة أقسام وبينا القسم الأول والثاني وما زلنا في بيان القسم الثالث ألا وهو أسلاف الإنسان ويكون ذلك بترك وصاياهم وبعدم الدعاء لهم وذكرنا لكم أن أمير أسلافنا ورئيس أسلافنا هو رسول الله صلى الله عليه وسلم وكم من وصاياه قد تركناها وكم مما أمرنا باجتنابه قد تركناه وكم مما نهانا عن تركنا الاجتناب عنه أمة الإسلام ومن ذلك ما جاء في قصة حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها وفي قصة حديث أم المؤمنين ميمونة رضي الله تعالى عنها وأرضاها في قصة وعد جبريل لرسول الله صلى الله عليه وسلم أن يأتيه في وقت معين جاء هذا الوقت والرسول لم يجد جبريل وبدأ الرسول صلى الله عليه وسلم جالسا واجما ينتظر قدومه ولكن لما احتبس جبريل الرسول الله صلى الله عليه وسلم بر الرسول صلى الله عليه وسلم ذمة جبريل بقوله أما والله ما يخلف الله وعده ولا رسله حتى بدأ الرسول صلى الله عليه وسلم يتفكر يتفكر عندما تكدر عليه الأمر حتى أدرك أن سبب عدم حضوره إنما ذلك من قبله ومن نفسه إذا وقع في نفسه جرو كلب تأتى سرير جرو كلب تأتى سرير عائشة جرو كلب تأتى فستات في البيت أمر به رسول الله صلى الله عليه وسلم فأخرج ثم أخذ الماء بيده الشريفة فنضح به مكان هذا الجرو لكن رسول الله صلى الله عليه وسلم لما أمسى بدأ يأمر بقتل كلاب الحائط الصغير وكان يترك كلاب الحائط الكبير وهكذا أمر رسول الله صلى الله عليه وسلم عندما علم السبب من جبريل بقوله إنا لا ندخل بيتا فيه كلب ولا صورة وفي رواية إنا لا ندخل بيتا فيه كلب ولا تصوير بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن اتقوا كما أمركم بذلك قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام وبهذا أمر رسول الله صلى الله عليه وسلم بقتل كلاب المدينة خصوصا كلاب الحائط الصغير ومن هنا اختلف آل العلم في كون صلى الله عليه وسلم يأمر بقتل الكلاب واستثنوا من ذلك كلاب الزر وكلاب الماشية وكلاب الصيد نعم لأن الرسول صلى الله عليه وسلم استثناهم ممن اقتنى كلبا إذا لم يكن من هذه الأنواع الثلاثة فإنه ينقص في كل يوم من أجره قيراط هذا من حديث سفيان ابن أبي هبير الشامعي وقيرتين وهذا من حديث أبلا بن عمر رضي الله تعالى عنهما وأرضاهما وبهذا بين رسول الله صلى الله عليه وسلم أن الملائكة لا يدخلون بيتا فيه كلب ولا صورة وهذه الصورة اختلف آل العلم في حقيقتها قال بعضهم كيف نجمع بين هذا وبين ما أثنى الله سبحانه وتعالى وامتن به على نبي سليمان بقوله يعملون له ما يشاء من محاريب وتماثيل اختلف أهل العلم في هذا ولهم في ذلك قولان القول الأول أن هذا كان حلالا في شريعة نبي الله إبراهيم سليمان فجاء شرعنا بالنعي عن ذلك والقول الثاني أنهم كانوا يصورون له صورا غير ذوات الأرواح وعلى هذا القول احتج بعض اهل العلم بحديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها أنه أنها قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم وأنا مستترة بقران فيه سور فتلون وجه صلى الله عليه وسلم فهتكه ثم قال إن أشد الناس عذابا يوم القيامة الذين يشبهون بخلق الله نسأل الله الرحمن أن يوفقنا وإياكم وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه ونستمر إن شاء الله تعالى في أكام الصور إن شاء الله إن كان في البقية في الخطة القادمة إن كان في البقية اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر عاداك داء الدين اللهم دمر عاداك داء الدين من اليهود والنصارى والكفر الذين يقتلون أولياءك ويصدون عن سبيلك اللهم ربنا عليك بهم أجمعين فإنهم لا يجزونك اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق